ọọ̀ni ilé ìfẹ́ ọba adéyẹyẹ ẹni tògúwùsì pè fún ìgbélárugẹ èdè yorùbá káàkiri àgbáyé ẹ jẹ́ ká lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí látẹnu ṣògórẹ́nìkejì ọ̀ọ̀ni iléèfẹ̀ ọba adéyẹyẹ ẹni ìtàn gúúsì pé ìpè ìfẹ́ ìṣọ̀kan àti gbígbé èdè yorùbá lárugẹ ọ̀ọ̀ni ìrìṣà ló pe ìpè yìí lásìkò àbẹ̀wò rẹ̀ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ó sọ wípé àbẹ̀wò òun sí iléègbìmọ̀ asòfin pàápàá ìpínlẹ̀ Èkó ní í ṣe pẹ̀lú gbígbóríyìn fún iléègbìmọ̀ asòfin náà lórí iṣẹ́ takuntakun wọn tí wọ́n ń ṣe àti àpẹẹrẹ rere tí wọ́n fi lélẹ̀ láti ya ọjọ́ kan sọ́tọ̀ fi máa sọ Yorùbá ní iléègbìmọ̀ asòfin náà. olùdarí ìgbìmọ̀ asòfin tamilolobó wípé òní jẹ́ ọjọ́ tí ẹ yà sọ́tọ̀ fún àti máa sọ èdè tiwantiwa mo ní ìdùnnú nínú jẹ́ fún mi gbogbo tó yẹ kí n jẹ lénìí màá pàtì màá wá inú mi dùn púpọ̀. nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn Ọọ̀ni Ilé-Ifẹ̀ lu ilé ìgbìmọ̀ asòfin lọ́gọ̀ọ́ ẹnu lórí iṣẹ́ takuntakun wọn àti ọ̀nà ìṣòfin tó ń ti dídarí ìlú láti ilé ìgbìmọ̀ aṣòfin olórí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ọ̀nàrẹ́bù Múdàṣírù Ọ̀básá dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ fún ìdìde rẹ̀ àti ẹ̀bùn pàtàkì tí kábíyèsí náà gbé wá èyí tí í ṣe àpẹẹrẹ àti àwòrán àgbẹ̀ láti ṣàpẹẹrẹ iṣẹ́ àgbẹ̀ àti pàtàkì ohun ọ̀gbìn lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú kò ṣàìgbà Ọọ̀ni nímọ̀ràn wípé ibikíbi tí kábíyèsí bá ń lọ lágbàáyé kí wọ́n máa fi èdè Yorùbá bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí wọ́n sì máa lo ògbúfọ̀ láti túmọ̀ ọ̀rọ̀ náà nítorí wípé àròlé Oòduà ni wọ́n ń ṣe láti gbé èdè àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. láti ọ̀dọ̀ bàbá wa sí gbogbo àwọn bàbá wa tó kù ọ̀wọ́n aládé láti àárọ̀ àwọn náà gbogbo ibi tí wọ́n bá lọ kọ́jọ́ kọ́ máa bá wa fi èdè wa báwọn èèyàn sọ̀rọ̀ ńbẹ̀ àwọn ni àwòkọ́ wa ní gbogbo ibi tó bá dé pé ó jẹ́ ẹni tó máa bẹnu wọn sọ tó máa máa tẹ̀lé wọn lọ́wọ́ bá ṣe bá wa gbé lárugẹ àwọn ọlọ́ba fẹ́ sọ̀rọ̀ èdè àti àṣà àwọn bàbá máa kọjú sí àwọn ni ẹnu ọ̀nà sí inú èdè àwọn ni àpèjúwe èdè àti àṣà gbogbo ibi bá lọ ẹ máa bá wa sọ èdè wa ẹni tó bá fẹ́ kí ní ìwà náà kọ́ wọn náà lọ kọ́ lè bá wa náà kọ́ èdè gẹ̀ẹ́sì àtẹ̀tẹ̀ tó kù. láti ilé asòfin ìpínlẹ̀ èkó ṣògo rẹnìkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.